nílùú mọ́ ẹ̀ṣọ́ ṣẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò sáà. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ afa Yunus ní ilẹ̀ Ghana lọ́hùn wọ́n ní tí obìnrin tí ọba takú wọn lè jálẹ̀ pé àníṣe òun ọ̀fẹ́ ọkọ tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ má tí wọ́n á sọ̀rọ̀ ohun títí pé kó yanjú kó parí tí ò parí tọ̀ obìnrin yìí wọ́n wá sọ pé òun ọ̀fẹ́ ọkọ mọ́ ọkọ náà wá ní kọ́pọ̀ ṣùgbọ́n obìnrin yìí kò tí ì dá owó sọ̀dọ̀ àkípadà ṣé lábẹ́ òfin ọlọ́run ṣé ilé ọkùnrin àbí abẹ́ ọkùnrin náà ní irúfẹ́ obìnrin òun ló sì wà lọ́wọ́lọ́wọ́ eléyìí ó jẹ́ ìbéèrè lákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì olè tó wá láti ọ̀dọ̀ afa abdulnafi láti US wọ́n ní ṣé yẹn lè máa ṣe àbáyé pé Allahumma balligh lana Ramadan awiyan azizan afiyan àwòkàràmà wọn ní sẹyìn lè máa ṣe àdúrà bẹ́ẹ̀ ìpẹtọ kọlọhún kó jẹ́ kí rọmọdán kó já sí rọrùn fún àti àwọn ìlú táàfin máa ṣe nǹkan kan bẹ́ẹ̀ lọ ẹjẹ ń darúgbà ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. obìnrin tó takú kó wọn fi ọkọ tí èsì ṣe pé ọkọ ló kọ sílẹ̀ ṣùgbọ́n tó ẹ̀kún lọ fẹ́ bọ́ ọkọ dànù. òfin ọlọ́run dá lórí wípé ntọ́kọ fún gẹ́gẹ́ bíi sọ̀dáàkì obìnrin yẹn gbọ́dọ̀ dá padà kó tó di pé yóò lè lọ yóò tó wà ní ipò ẹni tó bọ́kọ dànù nígbà tó bá tó fi ntọ́kọ fi fún tó fi jẹ́ sọ̀dáàkì tó bá dá padà kọ̀wárí dá padà ó túmọ̀ sí pé kò tí ì rí nǹkan tí ń fẹ́ nígbà tó bá dá padà tọkọ sí ìgbà tó náà ló ń fọwọ́ sí i nígbà yẹn ló tó lè lọ ṣùgbọ́n títí di bí o ti ṣe wà lọ́dọ̀ rẹ̀ tó bá tí ì dá nǹkan yẹn padà fún ìyàwó rẹ̀ náà sì ni. Hmm. tọ́ lẹ́yìn wọn àgbà náà ẹ ara ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin nìyẹn tí ọkùnrin bá ti lè sọ pé wọn ò fẹ́ ìyàwó mọ́ so ọ̀rọ̀ wípé báyà kò tí ì fún ní nǹkan kan ó ti fún ní nǹkan kan ṣẹlẹ̀ ó ti lọ ó ti lọ nù ṣùgbọ́n àmọ́ tó bá kó bìnrin lọ́sọ kó ń fẹ́ bọ́ ọkọ dànù wá bọ̀ dànù sanwó rẹ̀ fún tó bá ti sanwó rẹ̀ padà fún ó ti parí nù. ó ní sálẹ̀ máa pé ọlọ́run jẹ́ kí á di jẹ́ kí rọ̀mọ́tàn bá wa láyé lẹ́ni tó lálàáfíà ká sì lágbára ká lókun tá a fi lè ṣe ìjọsìn nínú rẹ̀ ó burú tí ìwà ń ṣerú àdúrà bá ń lẹ́ẹ̀kan láàrin àmọ́ pé súnà ni kèsè súnà anábì hmm. sallallahu alaihi wasallam kò àdúrà eh, kankan wá pé allahumma barik lana fi rajabin wa sha'ban wa ballighna ramadan kò náà fẹsẹ̀ rìn lẹ̀ hmm. kò náà fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìpalẹ̀ mọ́ wa fún ramadan ló máa já sí pẹ̀lú bẹ̀rù ọlọ́run àti àfojúsùn pé tọ́lọ́mọ anìkọ́ bá wa ó wá láti ìlú Ṣakí wọ́n ní ṣe tí ọkọ àtìyàwó tí wọ́n bá dìjọ ń bára wọn ní bóyá láti máa jọ ṣàwàdà ṣègbàṣàwò ní inú ilé títí obìnrin fi wá rí i pé nǹkan kan ó jáde ní ara òun ṣé ọ̀ràn yẹn ní fóbìnrin láti wẹ ìwẹ̀ jánábà. yẹn wo irú nǹkan wo ló jáde tó bá pẹ́ ní tó jáde yẹn bá jẹ́ àtọ̀ dandan wọ́n gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jánábà àmọ́ tó wáá kéwìn tó jáde lára rẹ̀ là ń pè ní alimẹ́lì ìtọ̀rẹ̀kẹ́ hmm. eléyìí tó máa ń jáde lára ọkùnrin àbóbìnrin nígbà tí èkíní wọn tó bá ń bára wọn tagi àbí wọn ń sọ̀rọ̀ ìfẹ́ hmm. so tó bá kọ̀wé lẹ́yìn ni ọkàn tábà ni. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé nọ́mbà tí ẹ̀ mọ̀ kò wọlé sílẹ̀ òun ni plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè àti láwọn ilẹ̀ gbogbo káàkiri àgbáńláyé fáwọn tá à ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ yìí àti nílẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight fáwọn tá à ń bẹ lágbègbè yìí nù àti nílẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí a lè máa pè sínú tí a fi máa béèrè ìbéèrè kan àbí kejì 0244 lọ́wọ́ ṣéèfù wa hello hello. wàhálà ìdúró sọ́wọ́ wọn fún sílá ẹ bá pa rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ o. ó kọ ní ibi ẹ ti ń pè ìyá ó ti já ọ̀dà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ lè máa wà bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete bẹ́ẹ̀ lẹ́tún lè máa wà ní ìkànnì Facebook náà ẹ máa fi ọládùn níbi ìlú wa tí ẹ bá ti ń wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ ketekete ẹ máa láìkí ẹ máa share rẹ̀ ẹ sì tún máa subscribe wò síbẹ̀ pẹ̀lú kí àwọn ọ̀tún ètò èyí tí ó ti ré kọjá lọ àti àwọn èyí tó bá tún dé ní fẹlifẹli kó lè máa láǹfààní àti máa tó yín létí ẹ jẹ́ kí ìtumọ̀ lọ́gùn ẹ̀ fún wa pé wá síta gbangba tí a mà sí húdà ń wà bú ṣọ́ lẹ́yìn tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé sátọ̀dé tó bá gbẹ̀yìn oṣù kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan jàre <laughs> láì tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó wá jẹ́ ti oṣù yóò tún wá wáyé insha allah rahman lọ́la ọjọ́ kejìléní ogún rọ́jà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kẹta twenty twenty one bàkàtàbíà àkòrí wà sí ọ̀hún òun náà ni àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Central Mosque tó ń bẹ ní ọjà gbó ní ìlú wa lÓgbómọ̀ṣọ́ ní ìná ni yóò ti wáyé ní dídé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt olùdánilẹ́kọ̀ọ́ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ insha Allah káwa tí a sọ fún àwa tí a gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ kí Allah kó sì fi san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lì kìyàmọ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí à ń lò ìpè wọlé dá sí ètò náà bí ojú òpó náà bá ń ṣe mọ̀nàmọ́ná torí pé ọ̀rọ̀ rẹ̀ ọgbà ọgbà pẹ̀lẹ́ ẹ jẹ́ ká padà ń gbà náà zero nine zero zero seven zero double six three seven two five zero nine zero seven zero double six three seven two five zero nine zero seven zero sixty six thirty seven twenty five zero nine ẹ ká tún dá èèyàn náà wò ká máa lò ó yọ síra wọn ah, ẹ kí n tún wá ṣe bẹ́ẹ̀ kí n mú ìbéèrè lè wá ìbéèrè náà ah, wọ́n ní tí èèyàn bá yajú ní àfẹ̀rẹ̀mọ́júmọ́ tó wá jẹ́ pé àlìfájàrí kò tí ì yọ èèyàn wá òpin tọ̀ àlìfájàrí ò ti yọ ṣùgbọ́n òun fẹ́ ṣojú kòkòrò kóun ṣe rákà méjì tí a máa ṣe síwájú kí a tó lọ sí mọ́ṣáláṣí àbí síwájú ká tó ṣe sọ́látù sọ́rọ̀ ṣé èèyàn lè ṣe rákà méjì yẹn síwájú kí àlìfájàrí tó yọ kó tó di pé yẹn máa lọ sí mọ́ṣáláṣí àbí lẹ́yìn tí àlìfájàrí bá yọ òun la lè ṣe ṣe. alhamdulilayi rakata alfajr ó ní í ṣe pẹ̀lú yíyọ alfajr. Mm àfájàrí ọba ti yọ a kì í ṣe láṣìílẹ̀ hmm. nítorí bá ṣe láṣìílẹ̀ kan gbára gbóná lásán ni kò ní ládàá rẹ̀ ká sì ṣe lásìkò rẹ̀ ló pàtàkì jù torí pé wà náà àdìsá nàbì sallallahu alaihi wasallam hmm. níta nàbì sọ pé rak'ata al-fajr khayrun min ad-dunya wa ma fiha rákà méjì àlùfájàrí yẹn ó lóore ju gbogbo ilé ayé lọ àti gbogbo tí ń bẹ nù ilé ayé. Hello. Wàhálẹ́gùn sálàmù wàhálẹ́sílà ó kọ́ níbi ẹtí ń pè yín. láti lọ́yọ̀. Kí ni ìbéèrè yín? ibi mo fẹ́ ni pé ǹjẹ́ tí bàbá ìyàwó tó bá ọmọ òun kó má ṣe mm-hmm. ọkọ gbọ́dọ̀ rà ní yá nígbà tó bá ara mùsùlùmí? Àbí ọkọ lè ṣe tó wù? alhamdulilayi eh, òfin ọlọ́run ó ju agbára bàbá ìyàwó lọ ó ju agbára ọkọ gan lọ ó sì ju agbára ìyàwó gan lára lọ òfin ọlọ́run kò ṣe má gbogbo ẹni tó fẹ́ ṣoríire eh, ọ̀rọ̀ pé afọmọlọ́kọ a máa wá pé àwọn àwa tí ọkọ a máa pàpèkọ rẹ̀ fún ọkọ àti ìyàwó eléyìí takò fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. wọ́n sọ pé وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ọlọ́run ní anabi sọ̀rọ̀ àdìsọ́lá sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ àti gbogbo obìnrin mùsùlùmí lápapọ̀ ìyàwó tí wọ́n fẹ́ẹ́ fẹ́ ọ̀kan náà àwọn obìnrin mùsùlùmí ni òfin ọlọ́run ọba kárí tiwọn náà wọ́n gbé ẹ̀wù wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ látòrí títí délẹ̀ bàbá kan wá sọ pé mi ò ní gbà kọ́ máa tèmi ọ̀tẹ̀lé tọ́lọ̀ nígbà tí èsì pé ẹ̀dá àlùjá nà ká ní lẹ́yìn hmm. ọ̀fọ̀ máa yín sí láyé ọ̀tọ̀ pé kọ́lọ́run ọ̀fọ̀ ọmú tiẹ̀ ọlọ́run dákun má ṣe wá lẹ́ni tí ó máa takò tọ́lọ̀ má ṣe wá lẹ́ni tí ó máa takò tànàbì sallallahu alaihi wa sallam gbà míì ó lè jẹ́ pé bàbá wọn ọ̀nà tí ìwọ fẹ́ fi ọmọ wọn náà gbà ṣàlàyé fún wa ọ̀nà tí ò bá mu ni hmm. ẹni tí ò bá gbọ́ nǹkan yé ẹ̀yin ó gbìyànjú láti ṣàlàyé fún ni lọ́nà tí ó gbàgbọ́ tí ó fi gbà kìí ṣe ọ̀nà pé ara ti gba ìyàwó lọ́n tiwa kí ló fẹ́ kàn wọ́n mọ́ tẹ́lẹ̀ náà kò sí tọ́kàn àmọ́ síbẹ̀síbẹ̀ ìrọ̀rùn gí òun náà ní ìrọ̀rùn ẹyẹ gbogbo ń tẹ́ bá ṣe tí ẹ bá láyé bàbá ìyàwó yóò jẹ́ kí ìyàwó lè gbọ́dọ̀ yín ní rọrùn kó sì tẹ̀lé tọlọ́run náà ní rọrùn kọ́lọ́run bá kó sọ̀rọ̀ gbogbo wa ní rọrùn. ẹ lọ́run aleykum salaam wa rahmatulah ọkọ yìí bẹ ti ń pè o. dàúd ló kọ mi láti. láti wo. láti èkó èkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni mo fẹ́ béèrè lọ́wọ́ sheik ni pé ìmọ̀ọ́mù kan wà ní àdúgbò tó yẹ pé wọ́n ń sin ajá so wọ́n dẹ̀ máa ń fi aṣọ tí wọ́n fi sin ajá rìn tí wọ́n fi ṣètò láti wọn mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé ilé ìgbìmọ̀ ṣe láti ọjọ́ àdúgbò. alhamdulilayi jíjẹ tó jẹ imam kò kọdínà kó sin ajá tí ọlọ́run ọba tó gbà fún wa palẹ̀ nírú rẹ̀ èèyàn hmm. bá ajá yẹn àfi ń ṣọdẹ hmm. bóyá ajá yẹn bóyá àfi ń ṣọ́ oko hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ajá tí ẹ̀sìn Islam gbà palẹ̀ ní. so eh, jíjẹ́ tó jẹ ìmáàmù kò pé kọ́ má sìn nǹkan tó kàn wá ń bẹ̀ nípa ò rà kò sì gbọ́dọ̀ tà so aṣọ tí ìwọ wa aṣọ la fi ń sin ajá má ṣe ṣe màálù ẹ̀kọ́ <laughs> màálù ló lè láṣọ tó ẹ kó wọ́n fi ẹ̀ tó dàka hmm. ní ìsìn ẹ̀rọ kọ̀ọ̀kan fún lóúnjẹ níbi tó bá ilé yín hmm. ẹ bá fẹ́ mú lọ sóko ọdẹ ẹ mú lọ wọ́n hà kẹlẹ̀ báwa ní aṣọ tí ń wọ̀ ẹ máa ń fájá lóúnjẹ tó lè máa gbé wa mọ́ṣáláṣí kó gbé wa mọ́nà tájọ́ ọba ti fìgbẹ́ yìí tí ó sì tọ̀ sí. ẹ jẹ́ kí a mú ìpele yìí náà. hello hello ẹ ń bẹ lójú òpó ẹ lọ́wọ́ yín o. hello aleykum salaam ó kọ yín yẹn tí ń pè yìí naam orúkọ mi ni láti Ìlọrin. kí ni ìbéèrè yín láti Ìlọrin. ìta ọlọ́ọ̀ jẹ́ kí a rí àwọn aṣẹ́ tó wà fún. àmín àmín. ọjọ́ tí èèyàn bá ń ṣe sàlá lọ́wọ́ ó dẹ̀ gbèrò láti ṣe sálámà méjì ó wá ṣe sálámà ẹ̀yọ̀ fún un àlùwàlá rẹ̀ wá já ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ sọ. alhamdulilayi tí ó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣe sálámà méjì ó ti ṣẹyọ kan lálọ́ alábàjá lọ́rọ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí mama abu hanifa malik àti imaamu shafi'i àti ahmed ganu riwaya kan sọ láti rẹ̀ ti pé ṣùgbọ́n ìwáyà mi wà lọ́dọ̀ Ahmad ibn Hanbal tó sọ pé sálámà méjèèjì lọ́rọ̀ yẹn àwọn olùmọ̀ọ́ta kọ́kọ́ yẹn gbogbo wọn sọ pé sálámà alákọ̀ọ́kọ́ lọ́rọ̀ yẹn tẹ́yìn bá ti ṣe ta alákọ̀ọ́kọ́ ń sọ láti ti tán ẹlẹ́ẹ̀kejì súnà ni ṣùgbọ́n lọ́dọ̀ Ahmad òun sọ pé méjèèjì lọ́rọ̀ yẹn inshàlá pẹ̀lú bó ti ṣe ṣẹlẹ̀ yẹn sọ láti yẹn ti pé sọ láti yẹn ti pé nígbà tó ẹ pọ́lọ́n ti fún yín lẹ́yọ̀kan sí kó tó di pálọ̀ àlàjá. Hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n kọ́ ní bí ẹ ti ń pè. abdulsami ló ń pè láti ìlú damaturu ní ìpínlẹ̀ yobe. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì àti mẹ́ta ní fún ṣe ọlọ́jà àdùnmọ́ pẹ̀lú dáadáa. àmì ẹja mú méjì ń bẹ àkọ́kọ́. ó kìtà àkọ́kọ́ ni wípé aya alukurani kan sọ pé wàsán àrékò wàsán àrékò fàkùtà òun àìníyàwó mọ́ tẹ́lẹ̀ lọ fún iṣẹ́ pé kí ni ìṣòro tó wò kọ́tà tẹ́lẹ̀ nǹkan téèyàn lè ṣe nǹkan òyìnbó lè jí kó tó kí wọ́n gbéyàn lọ́wọ́ ìbéèrè ni àkọ́kọ́ nìyẹn. ìbéèrè ni ẹgbẹ́ kejì ni pé nínú kan tí àríkọ́lọ́dọ̀ ṣe kan náà ṣe àlékún ìmọ̀ wọn nínú lè dáa gbogbo rẹ̀ dáadáa ó máa ní pé òfin ìṣẹ̀lẹ̀ kan tó bá pé ìfàtòlọ́gbọ́ ní ìfàtòlọ́ àdá ó wá ṣẹlẹ̀ wípé mo pẹ́ so lẹ́yìn àṣùbà tirẹ̀ ti kọjá díẹ̀ so mo ní láti wá kí wítìrì so ìgbà tí mo wá kí wítìrì yẹn mo gbóhùn sókè látara òfin ṣẹ̀ríà yìí nítorí nígbà tó jẹ́ pé báńkì lóògùn náà máa tó sùn ìwé iṣẹ́ náà ti fi òfin ṣẹ̀ríà yìí lò báyìí látara sígbà ọ̀dọ́ yìí sígbà tọ̀lọ̀ padà ọlọ́run jẹ́ ká rí ṣe pẹ̀lú ìlú yìí. الحمد لله ọlọ́run tó والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا aydiyahuma من الله والله عزيز حكيم. Allah wallahu azizun hakim. wọ́n ní irú òfin tí ọlọ́run bá ṣe pé irú yàtá fi jẹni tó bá jalè lọ́kùnrin àbọ̀jalè lóbìnrin tí ọjà sí ká gé ọwọ́ wọn látọ̀ràn ọwọ́ yìí irú ta ni ó jalè kí ni ó sì jì tá a fi lo òfin yìí lórí ẹ̀ òun náà ní kó jẹ́ pẹ́ni tó jalè yẹn ó yọ́ jalè ni lọ́nà tẹ́nìkan kan ò rí ó sì gbé owó jáde kúrò láyè tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí ó gbé owó jáde kúrò láyè tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí òdiwọ̀n tó sì jí ó tó òdiwọ̀n téèyàn ó jì tí wọ́n fi gé e lọ́wọ́ òdiwọ̀n náà ni rúbù dínàrù rúbù dínàrù so dínàrù ẹyọ kan lónìí yìí báyìí lábẹ́ bí owó ti ṣe ṣubú dànù òun lọ nǹkan bíi hundred thousand naira so tó bá jẹ́ pé ìlàrin dinar ni a jẹ́ pé twenty five thousand naira tí n tó jí bá tó twenty five thousand naira òfin ẹ̀sìn islam nìkan gé ọwọ́ rẹ̀ so eléyìí túmọ̀ sí wípé hmm, ọwọ́ wọn púpọ̀ tí ọba tí ì jalè tí ọba jalè òfin ọlọ́run bá sọ wípé ọgọ́rùn-ún márùn-ún ràkúnmí. àbí ẹ̀ẹ́nà eh, ọgọ́rùn márùn ràkúnmí eh, àbí ọgọ́ta àádọ́ta ràkúnmí àádọ́ta ràkúnmí ni wọ́n fi san díyà rẹ̀ àádọ́ta ràkúnmí wọ́n fi san díyà rẹ̀ kápẹ́ nìkan géèyàn lọ́wọ́ bá àádọ́ta ràkúnmí ni ọ̀sán ẹ wò bó ṣe wọ́n tó àmọ́ tó bá jalè ni twenty five thousand naira so ni wọ́n fi gé ọwọ́ rẹ̀ eléyìí ń bó kí wá sí ọmọ ọwọ́ wa ju twenty five thousand á máa gé lọ́wọ́ o <laughs> àbí àwa fúnra ara wa àwa rẹ nìkan rí sí pé yẹ ló lójú nígbà kò burú ẹja ó ní òfin tá tẹ̀lé torí tí wọ́n ka kálẹ̀ o tá a bá fẹ́ musẹ́ lórí èèyàn ó ń bùkátà ń tọ́ lágbọ̀ yẹ sí. nísìnyí kápẹ́ twenty five thousand naira náà ni wọ́n jí gbé ẹnìkan jí gbé nínú yàrá so wọ́n á gbé sójú fèrèsé. So kò ṣe jù bẹ́ẹ̀ lọ ẹnìkan á gbé látòjú fèrèsé òun gbé jáde hmm. so ẹni tó gbé jáde látòjú fèrèsé òun tó ńlá gé lọ́wọ́ ni àbẹ́ ẹni tó gbé sójú fèrèsé. tọ́lá ẹni tó gbé sójú fèrèsé á pè kò ì tí ì gbé kò ní àrà tán hmm. ẹni tó á gbé kó lójú fèrèsé tó fi di tí wọ́n gbé gbé hmm. so ìgbà náà la sọ pé eléyìí ló gbé owó kó min hirzi mithlihi kúrò láàyè ibi tá a máa gbèrú ẹ̀ pamọ́ sí. lẹ́yìn náà ẹni tó gbé jáde ń ta aláàgé lọ́wọ́ a lè má gé lọ́wọ́ nítorí pé a lè rí pé a owó tó jí gbé ń òun náà nípìn nínú ẹ̀ tó lówó tí gbogbo wọn jọ ń dá ni so bó ti ṣe jẹ́ twenty five thousand òun náà ní three thousand bẹ́ẹ̀ three thousand tó wà bẹ́ẹ̀ yẹn ṣubaha ni so nǹkan àrújú tí ò ní já gé lọ́wọ́ ni àmọ́ yọ gbà bá wí mi ó túmọ̀ sí kékeré sí gbogbo ẹni tó bá kàn ti gbèrú owó náà láàmà gé lọ́wọ́ ọ́ láwọn òfin tó dé ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹni tó jí láàárọ̀ ṣáájú kó tó di kó ṣe sọ̀látù sọ̀bì ṣùgbọ́n àlùfájàrí ti yọ ọ wá rí pé òun ti ṣe sọ̀látù wẹ́tì ó sì fẹ́ san padà so ṣé yóò san padà pẹ̀lú pé yóò gbóhùn sókè ni pẹ̀lú kéwú tí ó kè àbí yóò kè jẹ́jẹ́ ńgbà tí àlùfájàrí ti yọ so òfin ọlọ́run tó sọ pé sifatul qada'i sifatul ada bá ti ṣe san gbèsè náà nígbà tí máa ṣe á lò ń bẹ̀ yẹn náà nítorí pé àwọn sọ̀hábà a rí lọ́dọ̀ wọn yìí pé tí wọ́n bá pẹ́ kún tó jí bá wọn wọ́n máa ń ṣe sọ̀látùl wítìr tó ń ti pa àlùfájàrí ti yọ kó tó di pé wọ́n ṣe ràkàtà àlùfájàr kó tó wá di pé wọ́n ṣe àṣùbà bí wọ́n sì ṣe ṣe wítìr òun náà ni wọ́n ṣe ṣe gẹ́lẹ́ tọ́lọ́mbá ní kí wọ́n jí lóru ó túmọ̀ sí pé rákà mẹ́ta tẹ́ ẹ máa ṣe náà lẹ́sìn márùn tẹ́ ẹ máa ṣe náà lẹ́sìn méje tẹ́ ẹ máa ṣe náà lẹ́sìn ẹ sì ka kí oyin sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe máa kà tọ́lọ́mùbá ní kẹ́ ẹ̀ jí lóru. o. yàrá kọ́sìm ni yàrá kọ́sìm láti jàbọ̀. kí ni ìbéèrè yín. ìgbéyìí mi fún àwọn dọ̀tún aláwọ̀ yìí ni pé ẹni tí ó ní ìyàwó mhm. tí ìyàwó náà fẹ́ ṣe ẹ̀sìn ìfẹ́ tẹ̀lé òfin ọba dọ́dà ìfẹ́ mhm. wọ ìjáàm tí yẹn ṣe sọ láti sásìkò ẹ̀ mhm. ẹ̀rí ṣé ewu tó yẹn ti di pé sákèésì yẹn tó ń gbọ́ ọ̀rọ̀ fún ṣé ewu ṣe síbẹ̀ tó ohun tó yẹn fi lè ṣe sọ láti pọ̀ ló arábìnrin yẹn. ṣé irú ìṣe kí ni alhamdulilayi uh, uh, eléyìí ìbéèrè tó ṣe pé ó báyàn lọ́kàn jẹ́ fápọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn. Hmm nítorí pé ọkọ tó o ní ọlọ́run ní kọjá ni tí ó ń ṣẹ̀sìn tó sì fẹ́ràn ẹ̀sìn ó sì ń pàkíyèsí tiẹ̀ náà kó o ẹ̀sìn kó o ṣe ntọ́lọ́run fi pọ́ láṣẹ kó o ṣe ntánàbí sọlá àdìsọ́lá tó fi kọ́ wa wọ́n á fà kí kọ́rí wọ́n sọ pé nǹkan tọkọ ní kó o ṣe tọ́jú òfin ọlọ́run tó dé tànàbí wọ́n ní tẹ̀lé wọ́n ní tẹ̀lé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n lọ onítẹ̀lé tọ́lọ́run onítẹ̀lé tànàbì so ẹ wá máa wá kọ́kọ́ ti lé jù bí ah, ọba wa lé ọ̀rọ̀ ẹ̀sìn kó mójútó ọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọba tún wá lé sí gbégbé oṣù oúnjẹ ọfọbẹ̀ já oṣù oúnjẹ kàkà kọjá pé bẹ́sikẹ́ ló kó bẹ̀ kó bẹ̀ sẹ́ńtà máa so eléyìí túmọ̀ sí pé ẹja mójútó ọjọ́ ọ̀la wa ẹja mójútó wa ọkọ ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ ẹ̀tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam torí pé kò fẹ́ kọjá pé ẹjọ́kọ àtìyàwó láyé lásán ó wù kọjá pé ẹtúnjọ jọkọ àtìyàwó tó bá ti lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà nínú àlùjánà ṣé kò wù ọ́ láti wà àlùjánà ni ẹ̀yin bàbá tẹ̀ ń fọmọ lọ́kọ ẹ̀ máa ṣàkíyèsí tálẹ̀ ń fọmọ yín fún ga sẹ́ni tí ọmọ ọ̀dọ́dọ̀ rẹ̀ tọ́mọ ọmọ ṣẹ̀sìn ni àbẹ́ni tó mọ ọ̀dọ́dọ̀ rẹ̀ tí ó máa ṣẹ̀sìn mm, mm. ó yẹ ká kíyèsí pé ẹni tó lẹ́sìn là ń fọmá fún mm. torí kò ní í dáa kákan fọmá lọ́kọ ló kọ pé náà ti wà ń lé ọkọ láì jẹ́ pa àṣàkíyèsí pé sẹ́ni tó fẹ́ yìí ẹni tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó máa ṣe tọ́lọ̀ ni àwa lọ́kọ rí obìnrin wa ń bínú wa ń bara jẹ́ wípé tiẹ̀ ṣe le tó bá òun bá fẹ́ lòun sin lọ àṣírí láàrin wa tó lọ́ọ́ bó bá sì tún wọ òun lè má sìn ah, hmm. ọ̀yà ní jẹ́ ìyàwó tiẹ̀ ni ò hmm. ní jẹ́ ìyàwó tiẹ̀ torí pé Ọlọ́run ó bi léèrè torí pé Ọlọ́run ó bi ọkọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmà nípa ìyàwó rẹ̀ báwo ló ti ṣe darí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ hmm. torí ẹ̀ wọ́n ní ṣé tí ìyàwó bá wá jẹ́ pé a bá sọ̀rọ̀ ọ̀yà abẹ́tí lápá sáà ti torí kò sílọ̀ kò fẹ́ràn àti sílọ̀ ń takotọ lọ́n sáà lè ti torí ẹ̀kọ́ lẹ̀ dáadáa torí kò fi ọlọ́run sọ pé wala tumsiku bi'isamil kawafir àwọn ìyàwó tó bá jẹ́ kèfèrí ẹ má dì wọ́n mú o ẹ má dì wọ́n ẹni ò sí lọ́n kèfèrí ni ọba jẹ́ ráfàtù àbí kọ́ ọmọ jẹ́ wọn ti kẹ́ kúdíràtù ọmọ jẹ́ rísíkọ́tù gbogbo ẹ̀ yorùbá lẹ́bù náà làwọn kọ <laughs> so ó ti lè jẹ́ nu. hello jazakumullahu khairan sheikh. Àwọn àlékún. Àwọn àlékún. Madam Yusuf ló ń sọ̀rọ̀ láti Èkó. Kí ni ìbéèrè yín, Madam? ẹ̀dẹ́kun mo fẹ́ bèèrè àwọn dọ́kítọ́rù wa kí ọlọ́run jẹ́ àárín wọn pẹ́. àdìsí ànábì tó sọ pé látàlímọ̀ fárídín kálífàtọ́k. tó wọ́n fẹ́ bèèrè wípé ẹnìkan tó dá dúró lẹ́yìn sáfù mm-hmm. tó wájá tó tó wá kiri rákà méjì kó tó di pẹ́lú mi jọ ìyẹn. ṣé ẹnì yẹn àákàkún wípé wọ ẹnì yẹn rákà méjì tó ti tẹ́lẹ̀ yẹn ní pé kò ní rákà yẹn ni lápèjì bí aláka mẹ́rin ni ọ̀la yẹn ó ti wá bá aláka méjì. tó ìbéèrè lẹ́ẹ̀kejì ń gbé ṣẹlẹ̀ wípé a lọ síbi ìyàwó ọmọ ìyá wa kan ni so wọ́n pè ní introduction ṣùgbọ́n bàtà adébẹ̀ gẹ́gẹ́ bí àwọn àáfàá tí wọ́n tẹ̀lé wa tí wọ́n jẹ́ olùmọ̀ tó wá ṣàlàyé fún bàbá ìyàwó wípé ìjókòó báyìí kọ́ bẹ̀ wọ́n ṣe ákùdù kí ọkọ àtìyàwó kí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ ara wọn ṣùgbọ́n wá ṣẹlẹ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé fún bàbá yẹn so àwọn ọmọ àwọn bàbá yẹn ti gbà ó sì fara mọ́ pé kí wọ́n sùn ògì láàrin àwọn méjèèjì ṣùgbọ́n wá ní àwọn ọmọ ìyá ṣùgbọ́n àwọn ọmọ ìyá ẹ̀ lóbìnrin lọ́kùnrin àti lóbìnrin wọ́n ta wọ́n pé kò sí tó jọ wípé ìwú ẹni yẹn pé kí wọ́n máa ti ṣe ákìlù rẹ̀ pé kò ní wá ṣe wẹ́dìn ìyẹn aláriwo so wọ́n fẹ́ béèrè wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn bó tẹ̀ dá sí pé wọ́n padà wọ́n fún yìgì ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n wà ń bẹ́ẹ̀ ọlọ́run wọn ṣe ẹni tó lágbọ́yé púpọ̀ so ọkùnrin yẹn ṣáà fún ìyàwó yẹn ní yìgì ṣùgbọ́n kò sí gígásù làákùdù wípé mo ti fún ṣùgbọ́n bàbá yẹn ti yọnu ó ní kí wọ́n ṣe àwọn ọmọ ìyá ni wọ́n tó ní pé kí wọ́n má ṣe tó wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáwọn méjèèjì tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn. alhamdulilayi hadith anabi sallallahu alayhi wa sallam ẹdí imaamu ahmed gbé jáde pé la salata liman faridin khalfa as-saf kò sí sọlá tìfẹ́ ni bá dání kà dúró lẹ́yìn sáfù. Mm tí èèyàn bá dánìkan dúró títí tó fi jẹ́ pé ó ti ṣe rákà méjì orí ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wà lẹ́lòmíì tó darapọ̀ mọ́ ìgbà téèyàn tó darapọ̀ mọ́ ńlá kàsí pọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ èyí tó túmọ̀ sí pé wá pé sọ̀láàtì onírákà mẹ́rin ìgbà tí ìmáàmù bá sálámà yóò dìde yóò mú méjì wá so tó bá kún rákà mẹ́ta ni tí ìmáàmù bá sálámà yóò dìde yóò tún mú méjì wá eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n ní tí bàbá ìyàwó tó bá lòun yọ̀ǹda ó lòun yọ̀ǹda ṣùgbọ́n kò sọ gbólóhùn òun fọmọ òun fún ọkùnrin yìí kó máa jẹ́ ìyàwó fún kọkùnrin náà sọ pé òun gbà ṣùgbọ́n gbogbo ohun tí ó lè tọ́ka sí pé ó ti fara mọ́ làwọn ti gbọ́ lẹ́nu rẹ̀ kọ̀ọ̀kan wí gbólóhùn òun fi fún ni kọkùnrin náà sọ pé òun gbà sá a lè sọ kọkùnrin àti obìnrin yẹn tẹlẹtọ ara hàn wọn ìṣe lẹtọ ara hàn òfin Ọlọ́run ni pé bó ṣe wá náà là á àyè ò gbà wá láti máa ṣàgbélẹ̀rọ bó ti ṣe tí àwa lọ́rùn so bàbá yẹn ọmọ ẹ pè àpèwí rẹ ẹ pè sí lẹ́nu bàbá yẹn kó wí bẹ́ẹ̀ ti ṣe pè fún tó bá ti pè bẹ́ẹ̀ inṣàlá ó ti parí so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wáyé o ẹ má jẹ́ a máa bá ti nǹkan tí ì sára rẹ̀ ká gbàgbé ìtọ́jẹ́ kókó introduction ṣe introduction kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe lóòótọ́ ìgbà tí ọmọ tó fẹ́ fẹ́ ọmọ yín tó rí ọmọ yín ó dájú pé kì í ṣe introduction wọn kọ́kọ́ fẹ́ ṣe ó ti kọ́kọ́ wá rí yín ó ti wá rí yín ẹ ti mà á mm. ó sì ti sọ ohun tí ó gbà lérò pẹ̀lú ọmọ yín fún yín pò ń fẹ́ fẹ́ níyàwó eléyìí ti tó ní khutba mm. eléyìí ti ṣẹ̀rí àmúwa tí lẹ́yìn bá sì ti síwájú lẹ́yìn rẹ̀ kẹ́ so igi ló kù gbogbo afẹ́sẹ̀ introduction afẹ́sẹ̀ lálàríwó àtúnfẹ́sẹ̀ ìgbéyàwó afẹ́sẹ̀ lálàríwó gbogbo ẹ̀ náà rọ lásán náà ni ṣé bí ìgbéyàwó tẹ̀ ń ṣe náà nù tó yẹ kí gbogbo ẹ̀ náà lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo nǹkan tí mú jáde ọ̀dà. Hmm. ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́ yàwó níta wọ́n yẹn sojú sí ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́ yàwó níta wọ́n fẹ́ wọn fún yà ni ọ̀pọ̀lọpọ̀ bá ti fẹ́ yàwó níta ìbànújẹ́ ló máa ń padà gbẹ̀yìn rẹ̀ ó ti wá fira rẹ̀ hàn yín àti mà ẹni kó mọ̀bi rẹ̀ wá ti mà wọ́n so lẹ́yìn rẹ̀ so ẹ̀yin náà sì béèrè wọn irú àwọn èèyàn wo ni wọ́n bó wọ́n ń gbé bó làwọn èèyàn bó ní ṣe wọ́n rí bó ní wá wọ́n rí ẹ sì rí pẹ́ni tọ́mọ yín lè gbàrin wọn lálàáfíà ni ẹ̀yin rẹ̀ fọmọ fún ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní tí máa ń ṣẹlẹ̀ ni pé tó máa ti ṣe wọ́n ti pè introduction yẹn tán àbẹ́ engagement ní tó máa ti ṣe tán mm. ní tí máa ń sábà ṣẹlẹ̀ ní pọ́kọ̀ ò ní padà wá mọ́. yọkàn lọ ròyìn sọmọ ọlọ́mọ ń kùn ní mm. wọ́n bá máa bí ma àwọn ọmọ tọ́jọ́ máa zìnà. nítorí pé ẹ̀yin ọ̀fọ́n máa ń fún kọ́ máa jẹ́ ìyàwó fún nǹkan tó máa bí kékeré ṣe lónìí wọ́n ní màmí mọ́ ni mm. màmí mọ́ kíni kílẹ̀ ń ilẹ̀ mọ̀sá ẹ lè mọ ọwọ́ ọ̀daràn ẹ lè mọ ẹ sì lè mọ ọwọ́ ẹni rẹ kó tó wù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ tí a bá ti ṣe ṣé rọ́tò nìkà gẹ́gẹ́ bí ṣẹ̀rí àti ṣe ní ṣe yigi oṣó eléyìí náà tún jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n láwọn báwọn èèyàn so yigi tó yẹ pé kò ní yàtọ̀ sí pé à ń ṣeré orí ìtàgé wọ́n lè ní kí bàbá ìyàwó wá bàbá ìyàwó kọ́ bọ́ wájú bàbá ọkọ kó nà bọ́ wájú so wọ́n wá mú ìyàwó wọ́n fi lé bàbá ìyàwó lọ́wọ́ bàbá ẹ fọmọ yín fún bàbá ọkọ bàbá bá lóun fọmọ fún bàbá ọkọ bàbá ọkọ ẹ̀yin náà ẹgbẹ́ fi fọmọ yín ẹgbọ́n nǹkan bẹ̀ ntẹ̀yìn ò ní sẹ́yìn máa fi tọrọ ni ṣé bàbá ọkọ ló ní ìyàwó ni mm. ṣé bí bàbá ìyàwó lọ́lọ́ máa tiẹ̀ mm. bàbá ìyàwó ni ọ̀fọ̀mà lọ́kọ̀ àwọn à ń gbé wọn gbọ̀nà jẹ́bà à ń gbé wọn gba kútú kángára òun kọ́ ni wọ́n ń pè ní sísọ yìgì nínú òfin ẹ̀sìn Islam bàbá ìyàwó ni ó fẹnu ara rẹ̀ sọ pé ọmọ gan má sí bẹ̀. so òun fọmọ òun lágbájá fún ìwọ ọkùnrin yìí kó máa jẹ́ ìyàwó fún ọ hmm. òun náà sì sọ pé mo gbà á níyàwó kí lẹ́yìn wá ṣe bẹ́ẹ̀ wá jẹ́rìí náà ni ẹ̀yin tẹ́ wàá ń bẹ̀ ti jẹ́rìí sí yìgì ti so hmm. yóò sì fún sọ̀dà kiri rẹ̀ tó bá fẹ́ fún hmm. gbogbo gbé wórówóró dákẹ́ máa ṣe yẹn tó bá kẹ́ máa ń wówó ẹ̀yin lẹ́ máa ń tẹ̀ wá so ṣùgbọ́n kókó tí sẹ́rí àníká ṣe ẹ má gbàgbé láti ṣe nítorí kọ́ má lọ jẹ́ pẹ́yìn lẹ́yìn ṣe sábàbí tọkùnrin fi ń gbé pẹ̀lú obìnrin nígbè zina téèyàn bá wà nípò ẹni tí ó jẹ́jọ́ eléyìí jọ gbé ndàlù kìyàmà ó léwu pé wọ́n lọ agbágbé ni torí owó táwa fẹ́ pa mẹ́. hello. wàhálà sàlámù tùlá. ọkọ̀ ìbẹ̀ ti ń pè. Ah, Daud ni láti Èkó. kí ni ìbéèrè yín na bẹ́ẹ̀ lè pé àwọn pẹ́rẹ́ǹtì wa tó bá ń ṣe àdúrà fún wa tí o tó bá ń ṣàdúrà yẹn tán ọmọ sọ pé ọlá fatia àbí ọlá sọlátù fati bàbá béèrè lọ́wọ́ pé ṣé eléyìí náà ṣé wà nínú súnà lọ́dún sọ aláàrẹ sọ̀rọ̀. ẹ̀yin náà ti mọ̀ pé kò sí ń bẹ̀ <laughs> torí kí ọlá sọlátù fati ìjọ sọlátù fati wọ́n tó bì arábì <laughs> ti lọ ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kó tó bí sọ̀látùl fàtì ẹ̀mọ̀ pàdé dálẹ̀ lélẹ̀ yẹn hmm. sọ̀bọ́n ni ó ti wá wà nù súnà tànàbì azadu adebi kan fati alila fi kini gbogbo eléyìí sínú súnà nàbà Muhammad hmm. sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n tẹ bá fẹ́ fi nǹkan kan ṣàtẹ̀gùn síwájú ọlọ́run fàdùn àtẹ̀fẹ́ ṣe ẹ hmm. kọ́kọ́ ké sura ni ètò wa ké súra wa pé wọ́n náà wo súra ta ké yìí ṣe nǹkan báyìí fọmọ yìí ràn ọmọ yìí lọ́wọ́ ẹ̀hẹ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hello hello yeah. plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. ó kọ ìwé tí ń pè yìí. orúkọ mi ni sheu abdulrasaq oṣogun láti ọjà gbogbo mọ́tò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ká tó mọ lọ sí eh, ìbàdàn Hmm. ẹ̀wọ̀n sórí àti áṣì wàá bà mí níbẹ̀ mo kí kọ́sì níbẹ̀ nígbà tí mo padà délé níjọ́ yẹn náà ìṣáì bá mi nílé sẹ́yìn pé kọ́sì màá kì ní ìṣáì náà ni àbí màá kì í nọ́mà ẹ̀rọ tó yẹ kí n kí wàá máa lè kù. pàdé yẹn bá ti délé kò sọ̀rọ̀ kọ́sì ò mà rárá rárá ó pè sọ láti rẹ̀. hello hello. hello. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè yìí. mo ti wá sí láti èkó ni. kí ni ìbéèrè yìí. ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí náà bá ń kírun lọ́wọ́ tí wọ́n ń jẹ̀jẹ̀ ìwà wa ka sílẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà tó wáyá yẹn wọ́n dáùtì pé ṣé mo ti ka sílọ́tò bí pàtà kí nìyẹn máa ṣe lẹ́yìn ìgbà yẹn ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé agbápọ́ ní àdìsá kan sọ tí a máa ti kí irun ẹlẹ́kẹta wákà ẹlẹ́kẹta ó ń ka súrà lékún sí tí yọ̀ọ́ bá wà ka súrà tí yọ̀ọ́ bá kà lékún látara pé yọ̀ọ́ ń gbàgbé ṣé èèyàn ní ìtọ̀hún tí yọ̀ọ́ máa ṣe fún yàn bí yọ̀ọ́ máa kà pé yọ̀ọ́ fi ṣe ti súnà lẹ́yìn ìbéèrè ẹlẹ́kẹta mi ni pé. ẹ ẹ jẹ́ adájọ́ méjì báwọn. tó bá di next week inshallah. Eh, wọ́n ní tí èèyàn bá ti ké súra tá a máa ń ké lẹ́yìn fatiha èèyàn á bẹ̀rẹ̀ sí sí méjì súra lè wàá ké fatiha wàá ké súra lè wàá forí ṣáájú kó tó sálámà ìforíkanlẹ̀ wọ́n ń pè ní ìforíkanlẹ̀ iyèméjì so wọ́n ní eh, àwọn gbọ́pá nàbì sallallahu alaihi wasallam máa ń ka súra lẹ́yìn fatiha ní rákà kẹta kẹrin ní tẹ́ gbọ́ yẹn kò dájú. Hmm nítorí pé àdìsí tó wá nínú sahihi muslim nípa pé sànàbí máa ń ké nǹkan lé lórí fatiha níraka kẹta àtẹkẹrin sahaba tó wí ó ní í máa dàbí pé í máa kan tó ju fatiha lọ níraka kẹta àtẹkẹrin ní sọlẹ́tùl àṣì sọlẹ́tùl àṣì òun náà ní sọlẹ́tù bọ́ọ̀r àti sọlẹ́tùl àṣì tó ó máa ń dàbí tó láwọn máa ń ka iye àyà téèyàn lè ké nínú dúró rẹ̀ yẹn pé máa tóru fatia nílọ́po méjì so ó dàbí kò kò kìí ṣe dandan kó jẹ́ pọ́ dájú hmm. so torí ẹni máa mi pìnà kọ́ yìí sọ pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin à ń bẹ lọ́nkọ́ má burú hmm. kí wá ṣe pé àwọ̀ wa mú súnà dandan gbogbo gbà hmm. a máa káàkiri lórí fatia ní kẹta àtẹlẹ́kẹrin bó tilẹ̀ jẹ́ pé Abu Abdullahi Sunnabihi rahimahullah ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn tàbíìn ni ń bọ̀ wá Madina láti wá rí ànábì sallallahu alayhi wa sallam kó nù tiẹ̀ fi di sàábì ṣùgbọ́n kó tó wá Madina lànàbì ti sàláìsì ìgbà tí arákùnrin yìí wá dé ó wá bá pa Abubakar ń ṣe ìmáàmù fáwọn yẹn hmm. ó wá ní Abubakar ń ṣe ìmáàmù sọ̀látùl Maghrib hmm. rákà kẹta òun á gbọ́ tí Abubakar ti ń sọ pé Rabbana. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب lẹ́yìn fatiha òun gbọ́ tó wí bẹ́ẹ̀ so eléyìí ń fi hàn wá pé wọ́n yá àwọn sọ̀hábà náà lẹ́ẹ̀kan láàrin wọ́n máa ń ka nǹkan lé lórí fatiha lẹ́ẹ̀kan láàrin ní rákà kẹta àtẹlẹ́kẹrin tó bá jẹ́ ìkan láàrin kò burú inshallah. hello. asalaamualeykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹtí ń pè. agbada fáyì fáyì ló ń pè láti. láti kìsì. bẹ́ẹ̀ láti lè. kí ni ìbéèrè yín. ẹ o. ẹ àkọ́kọ́ ni pé bí a máa sùn láti lọ́wọ́ olùdíje ìdáàmú kàkí ó sókè tí ń bá ṣe ń bá kápá tán àwọn àdìmọ́ náà kọ́ ṣe ni àbí ìmọ̀ náà ìbéèrè náà kọ́ nìyẹn ìbéèrè ẹ̀ sẹ́yìn hmm. fún uh, àwọn nọ̀tọ́ra àbí àwọn àwọn ẹlẹ́sìn kàyọ́kù tó máa tó máa tó máa tí téèyàn bá kú tó bá jẹ́ pé ẹnìyẹn bá jẹ́ bí fámìlì wa tí tó máa ń gbẹ́lẹ̀ láti ta fún wàmí àgbà ìta fún pamẹ́. alhamdulilayi tí imaamu bá ti ké fatia tán imaamu sọ àmín tá a bá dúró tí ìmáàmù sọ ámì tiẹ̀ tán ká tó sọ tiwa lọ́dàjù. ó wá nù àwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sahih muslim àwọn míì náà wá nínú àwọn tíra mi. anabi sallallahu alaihi wasallam sọ pé fa idha amana fa aminu tí ìmáàmù bá sọ ámì ẹ̀yin náà sọ ámì. nínú riwaya mi ètò àánú bukhari àti muslim wípé fa idha qala al-maghdubi alayhim wala ad-dallin faqulu tí ìmáàmù bá ti ka fati àdílẹ̀ ẹ̀ sọ pé àmì àdéhìí kan sọ pé ńgbọ̀n bá tó sọ àmì ni kẹ́ tó sọ àmì torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá lè dúró de ìmáàmù kó wọn sọ àmì káwọ́ tó sọ lọ dájú tá a bá dúró de tó bá gbogbo ṣe sọ gẹ́gẹ́ mọ̀gbọ́n bá lè mọ́ lọ bọ̀ọ́lé la bá sọ àmì títí wa àti tiẹ̀ náà náà jọ jáàmù ara wọn kó burú kò sí nǹkan tó burú mẹ́ ẹ já wa kíyèsí o ìmáàmù náà máa sọ àmì gẹ́gẹ́ báwọn jàmáà náà ṣe sọ àmì so ẹ̀yin lè má mú wa sẹ́yìn náà ń sọ àmì bẹ́ẹ̀ máa sọ torí pé wọn náà hadithi ti Abu Dawud rahimahulah tó ń gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé iná mẹlẹ ikẹtẹ tó àmì wa iná innal imama yu'min faman wafaqa mẹlẹ ikẹ wọn fira ghufira lahu ma taqaddama mi dhanbi àwọn màláíkà máa ṣe àmì ìmáàmù náà ṣe àmì ẹnì yóò wù nù yín àtẹ̀yìn àti ìmáàmù. tí àmì tiẹ̀ bá ṣe déédéé ti màláìkà ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú fún un nítorí ẹ̀kọ́ yọ tolórí tẹlẹ́mù alẹ̀ o oníkálukú aláàmásí àmì lẹ́yìn fatiha àbá àdóde imam kátó wí tiwa àbá àsìjọ wí nígbà kan náà kò sí wàhálà ń bẹ. hello. assalamu alaikum. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́ tí ń pè yìí. ẹ̀ ń mọ àgbà mọ́ látọ̀yọ̀ kí ni ìbéèrè yìí. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àwọn tẹ̀blík tó máa ń lọ sí ìjáde mo fẹ́ bi dọ́kítọ́rù wá pé ṣé ó tọ́ súnà bẹ́ẹ̀. tó bá jẹ́ pé súnà ni gbogbo aná làbá máa jáde <laughs> so kò kìí ṣe súnà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. hello. hello. ó kọ́ mi bí mo ti ń pè yìí. Ah, Tàhídì Adékúnlé láti Shrine kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé ìmáàmù ṣe sọ láti lọ fún àwọn jama èèyàn mm-hmm. wá ṣe mistake ní ẹlẹ́ẹ̀kẹta èèyàn jókòó mm-hmm. bẹ́ẹ̀ tó fi yẹ kéèyàn dìde so ìgbà tí èèyàn padà kírun yẹn complete èèyàn ṣe sùjúdù sáwù ìfọ̀ kéèyàn tó sálámù mm-hmm. àwọn jama wa ń sọ fún yàn pé ó yẹ kéèyàn kọ́kọ́ sálámù kó tó di kéèyàn lọ sí sùjúdù yẹn so àwọn fẹ́ káwọn ṣe òun tọ́ wa sọ́nà lórí rẹ̀. alhamdulilayi eh, nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ táwọn àjàmá yẹn sọ ó ṣe déédéé nítorí pé sọ̀láàtù rákà mẹ́rin lẹ́ ń ṣe gbàgbé wa mú yín jókòó ní rákà ẹlẹ́kẹta ẹ wá dìde lẹ́yìn rẹ̀ ẹ lọ sí rákà ẹlẹ́kẹrin bàtẹ́ bá parí yín yìí ní ìsinyìí ẹ ti kọ́kọ́ sálámà forí torí àfikún ṣe nínú yín ṣùgbọ́n látàrí ìgbàgbé ẹ̀jókòó rẹ̀ ẹ ti ṣàfikún ẹ ti ṣàṣelé nínú sọláàtì yín látàrí ìgbàgbé ìforíkanlẹ̀ ẹ̀yìn sálámà lọ́yẹ kẹ́ẹ̀sì fún. ṣùgbọ́n àṣìṣe náà kò bá sọláàtì jẹ́ ìforíkanlẹ̀ ṣáájú kẹ́ tó sálámà òun náà mú un nítorí pé nínú òfin ṣẹ̀ríà ìforíkanlẹ̀ ká tó sálámà lágbára ju ìforíkanlẹ̀ ẹ̀yìn sí sálámà lọ bó tilẹ̀ jẹ́ pé ìforíkanlẹ̀ ká tó sálámà. Mm ọ wà fún àdínkù hmm. àti iyèméjì ni tẹ̀yìn sí sálámà wà fún àlékún lásán anabi hmm. sallallahu alaihi wasallam fi hàn wá pé ìta bá ṣe ká tó sálámà hmm. ó máa ń jẹ́ jabran le naqs ó máa ń pé àdínkù tó bá wọnú sọláàtì ṣùgbọ́n tètè ń bẹ lẹ́yìn sí sálámà yẹn wọ́n ń pè ní targhiman li shaitan ìfimọ́ àṣetán ìgbolẹ̀ so tẹ́ ẹ bá wá jẹ́ pé ẹ forí tó sálámà inshallah inshallah kò bá sọ láti yín jẹ́ níbi tó ti yẹ kó jẹ́ pé yín sí sálámà lẹ́sẹ̀ kásìkò má gbàgbé pé lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah gbogbo foríkanlẹ̀ gbàgbé lọ́dọ̀ tiẹ̀ ká tó sálámà hmm. so òun ò tiẹ̀ ṣe yàtọ̀ àfikún àdínkù iyèméjì kan gbogbo ẹ̀ ká tó sálámà ní lọ́dọ̀ tiẹ̀ hmm. naam. plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. hello. hello. hello. hello. hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o kọ yín o. láti. láti ṣàgán láti ṣàgán. kí ni ìbéèrè yín. ìbéèrè mi tó máa ń ṣe ìsìn wa ni mo fẹ́ mọ irú àwọn àdúrà tí èèyàn lè máa ṣe tí ó lọ sí ó bá ìdáná tó bá ìlànà túnlọ̀ yàtọ̀ sí aláǹfọ̀n ní àwọn àwọn nọ́ńdà ti kan ìgbàgbọ́ sí ilé ìwé ọ̀sẹ̀ àwọn àjọ rẹ̀. Ah, alhamdulilayi àwọn àdúrà tó yẹ ká máa ṣe anábì sallallahu alaihi wa sallam ń ti ṣàlàyé rẹ̀ fún wa lórí ṣiríṣiríṣiríṣi ah, kọlọ́n tún bá a ṣe àlékún asọ́lẹ́t àti tẹ̀sílẹ́m fanabi wa muhammed sallallahu alayhi wa sallam sanabi wa sallallahu alayhi wa sallam ó fọ̀pọ̀lọpọ̀ àdúrà kọ́ wa tá a bá wo àwọn tíra hadith á pàdé nínú rẹ̀ lóríṣiríṣi kìtàbù dùá ní máa ń sábà bẹ níparí àwọn tíra àwọn hadith bíi bukhari bíi muslim abu dawud anasai ibn majah kódà tó fi dórí muwatta ti imam malik so àwọn olùmọ̀ wa ń yọ wọn jáde wọn fi ń ṣe àwọn tíra kó lè bàa tún rọrùn fún wa láti máa tètè rí kà gẹ́gẹ́ bíi kìtàbù dùá ti imam tabarani gẹ́gẹ́ bíi kìtàbù alkar ti alimami nawawi hmm. so bẹ́ẹ̀ náà ni àwọn tíra kéékèèké náà tún wà gẹ́gẹ́ bíi hisnul muslim hisnul muslim yìí wà lárọ̀ọ́wọ́tò gbogbo èèyàn hmm. alhamdulillah ti túmọ̀ rẹ̀ sí yorùbá ó ti lé ní ogún ọdún nìsín hmm. so àwa náà ń tẹ̀ jáde nàìjíríà ń bì ẹ̀ hmm. rí so tẹ́ bá ti rí ẹ máa ra àwọn àdúrà oríṣiríṣiríṣiríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ nǹkan fẹ́ àdúrà tó yẹ kẹ́ ẹ ṣe sí gbogbo nǹkan ẹ̀ bá ń bẹ̀ èló la san fún ànábì so sọ́mọ́ àwa náà kẹ̀lé irọ́ kankan náà ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a pè ní hudan wa bushro yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé ọjọ́ kejìléní ogún rọ́jà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kẹta twenty twenty one bàkàtà bíyà pẹ̀lú àkòrí àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti àwọn tí wọn kì ṣe mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà agbó ni ó ti wáyé láàárọ̀ ọ̀la ní nǹkan aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ káàtà àgbọ́ ká sọ fẹ́ni tí ọ̀gbọ́ àṣẹ Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ dá wa ní ẹ̀kọ́ káàtà àgbọ́ ká sọ fún àwọn tí ọ̀gbọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀lì kéèyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdeen Gbadebo Raji aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ́ kọ́wọ́ rìn wàjẹ́ jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Yinka tí wọ́n jẹ́ audio officer ń fún mi jazakumullahu khairan ọ̀làdùn ọjọ́ mẹ́jọ ìní látún pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ náà ni mo dáwọ́ fún wa pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. one zero one point one.